قال رحمه الله ولا بأس ببيع الشيء الغائب على الصفة èyí tó fẹ́ bẹ̀rẹ̀ nísìn ni báàbà ta ọjà mo má jẹ̀mọ̀ nínú pé ní ó gbọ́dọ̀ jẹ́ àǹtàrọ̀ bín báyìí na àlùmùtà ápèdè ni ẹni tí ó tajà àti ẹni tí ó rajà á gbọ́dọ̀ wá agbọ́dọ̀ rí ọ̀nà ara wọn ká gbọ́ra wọn yé nínú àwọn nǹkan tá a máa fi ń gbọ́ra wa yé òun ni ká mọ ọdún ọjà tá a fẹ́ tà ni pé àròyà kárí ọjà gan ni yá fi jì í afẹ́ ta mọ́tò ọ̀rẹ́ wa wo mọ́tò náà ni kó wo inú rẹ̀ kó wo abẹ́ rẹ̀ kó wo ẹ̀yìn rẹ̀ kó wo òkè rẹ̀ kó wo ẹ́ńjìnì kó wo gbogbo nǹkan orí yé ń tọ́ ṣé láàbá wá sí dandan wá ní kárí ọjà bí ọjà tí wọ́n pè ní kò rọrùn kárí nísìnyí káwá lè àlè ta àlè rà ni àlèkè náà àlè ta àti lè rà ṣùgbọ́n ìmọ̀ àǹtọ̀rí kì í ṣẹ́fà ìrìnnà àwọn àǹtọ̀rí kì í rúyẹ̀ sáájọ́kọ̀ ojú méjì ìrìnpé ọjà tá a rí tí ò sí ń bì nísìnyí tí ò sí ń bì nísìnyí àlè ta àti lè rà àǹtọ̀rí kì í ṣẹ́fà ìpè kí ẹni tí ó rà kó ṣe wá sùn rẹ̀ fún wa ilé òun yìí báyìí ni mọ̀kọ́sù rẹ̀ ní ó ní báyìí róòmù ọ̀dà tó wà ń bẹ́ẹ̀ ní irú fẹ́ǹsì náà fi pọ̀ ní irú páànù rẹ̀ ní gbogbo ohun tí ó necessary tí a máa fẹ́ ta lé lọ́dọ̀ àwọn oní estate management tí yóò sọ mọ́tò ló fẹ́ rà orúkọ mọ́tò ní mọ́dẹ́lì rẹ̀ ní ilẹ̀kùn rẹ̀ ní kọ́lọ̀ rẹ̀ ní táyà tó wù nǹkan ní òsàn fífà nù yóò ọ̀tọ̀ àlèpà nǹkan tá a rí bí fífà tàbí bèrò yá ti ń sàbí kọ̀ yá afẹ́rajà níta kí ni mo ti rí lọ́dọ̀ yín ń jọ́ sí òun tó fi kù àwòkù ilẹ̀ tájọ́ lè wò ní báyìí ń jọ́ sí bẹ́ẹ̀ ni ilẹ̀ wọn ti wà ń bẹ́ wà ń bẹ́ bó ṣe wà náà ni wà ń bẹ́ so àbí ni àbí míì náà so a lè بناء على رؤية سابقة يوم tọ́lọ́wọ́ ara báwọn apàdà débi kìyàrò àti pẹ́ẹ́pà kọjá kìyàrò ṣáájú oríṣiríṣiríṣi kìyàrò ní bẹ̀ kìyàrò ṣárpè ìní pé option fún láti méèkì choice ó wà àtẹ̀yìnjọ́ ní pé kìyàrò ṣárpè ní pé káàlà àjàká ní pé tọ̀ ọjà yìí ti bá yín máa gbé lọ ìbúra láàrin òní sọ́la ìyín tẹ́sí rẹ̀ ni àbí ìyín lè fi lọ̀yàn nílé ṣáàrùtù nù. ṣùlá òun làtúndọ̀ ni pé láàrin múdà ṣáàrùtù tí ọ̀rẹ́ pé ní kódìdà múdà di sàlátà àyàm ọjọ́ mẹ́ta tàbí olùjúgbọ́ lórí ìlú mẹ́tò bẹ́ẹ̀ ó dìpẹ́ǹ lórí nta torí ẹ̀ ṣe ṣáàrùtù àti múdà táwọn fi ń ṣe lọ́dọ̀ àwọn tòjáàrù. ìdájọ́ pé fẹ́ẹ́ tẹ̀sí mọ́tò ni òṣèjọ́ kan ló níbi ni àbí a fi màsáfà distance láti sọ pé ó ti ten kilo láti lè fi ten kilo lẹ́yìn ten kilo so ẹ ti ẹ ti ẹ ti jẹ̀bi ṣe ẹ̀yà rúṣàtì nù eléyìí lásìkò tó bá ń fi yín lọ́wọ́ àtọ́jà àtowó ẹni tó fẹ́ tajà lónìí owó ẹni tó fẹ́ tajà lónìí nǹkan tí tó fẹ́ tà so nǹkan akun kò sí ìsí nákìlómìlì kíyà ọjà sí ìbọ́ sí akata ẹni tó fẹ́ rà bákan náà nítorí owó tó sọ̀rọ̀ owó tó náà san kò sí pàtàkì tó fẹ́ tajà títí tí múdàtò ìyá rẹ̀ wọ́n fi parí tó bá ti wá parí ìmọ̀ kí wọ́n dájà padà tó wọ́n dòwó lówó fún padà fún lówó àdúrà pé tó alhamdulilayi àtẹ̀rajà ìdá ìgbín ó ti di bẹ́ẹ̀ bá ìyá rẹ̀ lọ. náà ó tó kó ìyá rẹ̀ láìbì ìyá rẹ̀ láìbì ni pé option ten tó rajà ní sí nǹkan tó bá ní ààyè tó bá ní ààyè yíwọ̀n níbi sáré ó gbọ́dọ̀ kó ní ṣọ́ọ̀bù gbèdé ilé àti òdélé ó rí i pé ní ah, ah, ọjà yìí eh, ó láàyè bóyá ń jìn òṣìṣẹ́ bóyá jẹnẹrétọ̀ òṣìṣẹ́ bá pèjú o kò ṣiṣẹ́ so ó ní àǹfààní àti ìdàgbà jẹnẹrétọ̀ yìí yóò ṣiṣẹ́ so yọ̀rọ̀ jìn ìdí ìrìnà ìgbà ẹ̀ ọ̀yà ìṣẹ́bílò yóò fi gba ọ̀mí ìyàrò rágbèbè láìbì ni tọ́sí ń pè ní àìbò náà ní gbogbo àléébù tó bá wà lára ọjà yóò torí rẹ̀ dín ọjà wọn kù àti pé pé ní sábà kan tí ó rà kò ní torí àrà mọ́ ṣùgbọ́n àìbù ni. kìyàrò rúùyà kìyàrò wáṣpà ìtàkùn nísìn so wọ́n rajà pé òkè ọ̀ lọ kó tọ́nu yóò lè gbé yóò ra mọ́tò lọ́wọ́ rẹ̀ ìbáyàjẹ́ kùtà ìbáyàjẹ́ bòmí nígbà pé òun fẹ́ ra mọ́tò òun fẹ́ ra mọ́tò kí ni jíìpù pathfinder mọ́dẹ́lì twenty twenty twenty twenty kọ́lọ̀ rẹ̀ kìíní kan rẹ̀ kò sáà sọ òun sì dọ́kúmẹ́ǹtì ẹ̀ wọ́n máa kọ́ lẹ̀ kò tán bá dé agbọ́n tó ń dé gbogbo eh, ìwáṣùn ìròyìn kan ti sin kọ́lítìsì àti fíṣọ́ọ̀sì rẹ̀ gbọ́dọ̀ tó bá ti pé ilé ìwà ń bẹ yẹ ilé ìwà ń bẹ ọmọ máàkì tó bá ti di pé òpàdé tó bá wá pé wáyé pé ní bẹ́ẹ̀ àlàáfíà ni kíkan báyìí ló yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ní tó fẹ́ ra omi ráìsì ìmọ̀ kó rà ìtọ́wá tí o tí o sílẹ̀ yìí ẹ̀ẹ́dínwó rẹ̀ kù wọ́n negotiate. ẹ̀ẹ́dínwó rúwẹ́yà náà bá ní ìdíntì náà ní òun náà tó ní pé ilá di di sífà wàlá yóò ń kọ́dù fíhì di sharpin wàá ti sọ lẹ́yìn ṣáájú pé ní ọjà tí ó bá tó bá ní ìdí májẹ̀mú àbí téèyàn lè dá padà téèyàn lè dá padà so ìpèsè dandan ni pé wọ́n ó sanwó ní ìpìlẹ̀ tó bá sì sanwó náà yóò dá owó rẹ̀ padà qal illa an yaqruba makanuhu aw yakuna mimma yu'manu taghayyuruhu galiban kọ́ ẹ pé nǹkan bá rẹ̀ pé kò likely kó kó tètè change àti kó tètè bàjẹ́ fún wọn lè sanwó rẹ̀ irú àwọn ni gẹ́gẹ́ bíi dárù ẹ̀yìn ọ̀la lé nísìnyí. أو عرض أبيجي سوف يجوز النقد في علي ولسو رنا والعهدة جائزة في الرقيق إن اشترطت أو كانت جارية بالبلد فعودة الثلاث <clears throat> الضمان فيها من الباع من كل شيء àtúnṣe ìṣáájú wípé ní يقيني àní pé kí ẹni tí ó tajà ṣùgbọ́n ti máa ń ṣe níbi náà naa kanu àti ká yẹ pé nìkì tábà tí ẹ dá padà so ẹni twenty four hours lẹ́yìn twenty four hours ṣeun ànígbà mọ́ so ọ̀hún dà nìyẹn. وقال وعودة السنة من الجنون والجذام والبراس ثم لفون لفون ọdún kan pẹ̀tẹ̀ láàrin ọdún kan àwọn máa wo ẹrú ni lọ́kọ̀ àbí lóbìnrin ìjọ ní junun madness àbí jòzámù ilẹ̀ lẹ́kọ́tísàn أبي أسي والجذام نبتة سنكون والبرس في أتاجي آه، نعم أيوة نعم إن شاء الله نكي كما هو النبي صلى الله عليه وسلم فبهذا طيب، آه، بيع آه، المنهي عنه انتهى صوت في بيع أجا إنا أجا مين يتيسي بيعه السلم بيع السلم قال ولا بأس بالسلم في العروض والرقيق والحيوان والطعام والإدام بصفة معلومة وعجل معلوم وكيل معلوم ndangpe ẹ ẹ hadith mu ilé kan ndangpe ni sálámù ni wípé gbogbo alamọ̀ pé táwa fẹ́ that's bẹ́ẹ̀ ọjà náà bàbá mi mọ̀mọ́tá pé ní ẹni tí ẹni tí ó tí ó tajà ó lè So ti ní ọjà lọ́wọ́ ẹni tí ó rajà òun ti ní owó lọ́wọ́ bóyá náà ń bẹ̀rù kọ́wọ́ wọn sọnù òní pé kóun fowó yìí kóun fi ra nǹkan kalẹ̀ yóò wá kó ẹ fún ẹni tí ń ta ọjà wọ́n sẹ̀ supply ọjà in the later time ọmọ nsábà èyí tó ń sáńṣe láyé anabi sallallahu alayhi sallam ọ̀nà ń pè ní zira oko kọ́ọ̀dì bá nàbí sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀rọ̀ sáwọn fẹ́ẹ́ dìlù mọ̀dínà ó bá wọn kánú yuslifuna ìpàm wọn máa ń bó kalẹ̀ fún nǹkan oko olówó dìé ni pé àgbẹ̀ one million naira ní hm? nǹkan bá jáde yóò gbà tó lára àwọn àlàáda tó da tí islam tó tó àpúròfò tó kàn fún àmú rẹ̀ ó kàn mọ̀dúrétì ẹ̀ ni ṣẹlẹ̀ àmọ̀dúrétì ó ń ṣe ọlọ́run sọlọ́run sọ wípé ní man aslafa fi shay'in falyoslif fi kailin maalum, wawazinin maalum, ìlà ajalin maalum. tẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ kò sílẹ̀ àti ẹ lè ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ make sure wípé pàtẹ́ǹtì wà nínú àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ kéèlù ni ẹ fi wọ́n one million ní tó bá dọdún tó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run dájú ìgbà náà lọ èyí ti gba àbíká pé ní tọ́ọ̀nù èyí ti gba tọ́ọ̀nù ìgbàdo kan àbí tọ́ọ̀nù ọkà bàbà kan àbí tọ́ọ̀nù yéré wazunu màálùm náà òkèèlì màálùm bìkọ́dárí màálùm ìlàjẹ́lì màálùm kó yẹ pé ní ìgbà tí wọ́n dìlíva delivery period gbọ́dọ̀ mọ̀ àgbẹ̀ pé ní ẹ̀sìn ẹgbà títí di sí sí tó fi di sẹ́pàlẹ̀ òjò hmm. yóò fi èkè láàbù sẹ́pàlẹ̀ òjò wà lóòótọ́ mọ̀ pé àwọn àgbẹ̀ mẹ́wàá tó jọ máa ń sẹ́pàlẹ̀ nǹkan tó yẹ pé ní títí di bí ẹ̀rin ọdún nu yìí ni pé rọ̀bẹ́yìn ni bí kàrífò ni bí ṣèkáyì ni tó àwọn eléyìí máa ló mú ni tí nǹkan ilé bá ti pé síbẹ̀ kọ́lá kò tọ́ tó ẹni tí ó rà yóò gbé ó kalẹ̀ pé owó nì tó nítorí wọn ṣẹ̀ṣẹ̀ wọn wá sọ̀pá nǹkan oko bóyá lẹ́yìn oṣù mẹ́fà ni bóyá ẹ̀sùn mẹ́rin ni yóò máa kó nǹkan ọkọ̀ wá yóò máa kó nǹkan ọkọ̀ wá eh, ìmájàmí náà ní pé ní dèédé nǹkan tí wọ́n kọ́ wá wọ́n gbọ́dọ̀ mọ̀ wọ́n kówó kalẹ̀ bákan náà sì ní pé ní wọ́n wá gbọ́dọ̀ ṣe é ní òkè afẹ́ ra tọ́ọ̀nù ìgbàdo kàbí tọ́ọ̀nù ọkà bàbà kan ṣe é sọ̀fúnlá yìí wọ àgbẹ̀ lóṣù ní ọ̀sẹ̀ mẹ́fà tí ń bọ̀ a ti san one million wá ní pé sọ one million náà ní pẹ̀lú ògùn tó bá di oṣù tí ń bọ̀ àti bá di oṣù méjì tí ń bọ̀ á san eléyìí ń kò tọ́ tó ti di béèwò béè níbi béè káálí bìí káálí ọ̀kadì náà hàn ní sọlá àfẹlá bẹ́ẹ̀ ni káálí bìí káálí ìkànnì méjèèjì ìmọ̀ sáman ọ̀gbọ́n sáman gbọ́dọ̀ rẹ́ bí ìmọ̀ májílẹ́sẹ̀ lákèdè owó ẹni tí ó rajà gbọdọ̀ kó kalẹ̀ pé owó ní káàsì sí ni kejì pé ó kò kalẹ̀ láàbọ̀ pé ẹ wọ́n mílíọ̀nù lẹ́gbẹ̀ẹ́ àbí ra eight hundred thousand ni tẹ ẹ bá deliver àpàdà wa kan fún àtàwọn àbùkù àbùkùlà yóò san one million tó bá di ọdún tó ń pẹ̀lú àbí oṣù mẹ́fà tí ń bọ̀ oṣù mẹ́fà tí ń bọ̀ ẹni tó ní àgbẹ̀ náà yóò supply nǹkan kan. àlàásùlù èyí wa <laughs> àlàásùlù ni pé kí ọ̀yà yóò má tọ̀gbọ̀ lára àwọn aṣáárẹ̀ ẹ̀ṣẹ̀rẹ̀ máa ń kọ̀ǹsídà níìdì àwọn èèyàn bùkátà àwọn èèyàn ẹ̀ṣẹ̀rẹ̀ máa ń kọ̀ǹsídà rẹ̀. ala ni kíkọ́ ọjà wọn mọ̀tọ́ òun pé bí òmà jìhóòlù nù ó ń ṣe ọláyìn kí ọba tó sọnù àdéhùn yìí pé ní wà látẹ̀dẹ́ má láìsà wà látẹ̀dẹ́ má láìsà ẹ̀ńdàkì kò tí ní nǹkan oko bá bí ó bí kò mà kò tí ní nǹkan oko eléyìí wà lára àwọn means of financing agricultural pro, uh, uh program kí àgbẹ̀ ó lè bá àrówó dáko ẹni tí ó ta ẹni tí ó sì ra náà òun náà sàǹfààní torí pé tó bá dọdún tó ń bọ̀ nísìn fìlìgálì fìlìgálì ìwọ òwú bẹ́ẹ̀ kiri pé kò ní sọ́ọ̀tì kíní kejì pọ́ùnù gbàdo kan láti yóò bá rà ó lè máa lọ bí two million wọ́n yẹ pé ní sọ́ọ̀nù àbáńsádé onísìn one million ló ní náà san. so ẹni tí ó rà náà yóò jèrè pé ní ni nǹkan tó yẹ kó rà ní two million ó rà ní one million ní kìí ṣe rìbá bákan náà àgbẹ̀ náà òun náà ó pé ní ra yóò rẹ̀ ń katakata ni yóò gbà ni yóò tẹ̀yìn ni àbí yóò ní di nǹkan tó súnmọ́ bíi lẹ́sẹ̀ eight hundred thousand naira tó ó sì ní two hundred thousand naira extra láti máa fi manage any eh, unforeseeable eh, tó àǹfààní dínú ti ṣẹlẹ̀ àti ṣe ní ẹ̀tọ́ bíbẹ ẹ̀kọ́ aláṣọ ní ṣe ní aláìjíza mẹsàlù bẹwò àlàrọyà tàbíṣẹlẹ kan bẹwò àrọyà ìran bẹwò mùsàbánà àti mùhákọlà ni wọn nítorí níìdì àwọn èèyàn nítorí eh, bùkátà àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé kò sí láìsí ẹ̀sìn léyìn ẹni pé ní eh, fíkìú dínú àdínú yìí ẹ̀sìn tó rọrùn so ìsìláàmù sì wá láti wá protect interest ọmọ ẹ̀dá ènìyàn ni kì í ṣe láti wá fara nìyẹn rẹ pé ní àwọn nǹkan tí ò tọ́ kò ṣẹ̀rí àwọn ìtún ti ní ẹ̀tọ́ ní àwọn àyè kan torí ìdí kan ṣùgbọ́n ẹ̀ ní sálámù yìí àlàáfíà tó kó má tán torí pé èèyàn gbọdọ̀ ta nǹkan téèyàn ò ní nǹkan téèyàn ò rí agbọ́dọ̀ ta ọ̀tẹ́lẹ̀ yìí nísìnyí ata kiri fáàrí nìkan kiri fáàrí nìkan kò jẹ́ sí ìsìnkè dáyé ń gbà wọ́n. àgbẹ̀wò rẹ̀ gbowó yóò máa lọ dáko yóò máa lọ palẹ̀ yóò máa lọ gégi yóò máa lọ kọlẹ̀ yóò máa lọ gbinlẹ̀ sílẹ̀ tó máa retí kọ́lọ́n kó rọ̀jù sí àdìkọ́ ẹ̀pọ̀ náà ni ó ni ó sàkọ́ rẹ̀ ní fomi sí tó yóò ṣẹ̀ wá àfẹ́sì rẹ̀ tó wà méjèèjì náà ni wọ́n ṣe tó ẹni tó rà yóò ra yóò náà sì kí ọ pẹ̀lú ìgbọ́lá nǹkan okòó tó yóò sì yóò rírà lọ́pọ̀ ẹni tí ó tà náà àgbẹ̀ náà òun náà ti kọ́kọ́ rí owó lásìkò tó yẹ kó then òfìlì gálíbù ni pé òun náà padà jèrè torí pé owó tí wọn bá lóko oníwà tó ní tọ́ọ̀n àdéhùn náà ni tó bá rí ten tọ́ọ̀n tó ọlọ́dà oko rẹ̀ tó ìlíhùn kò ṣe èrè bàbá. mọ́jà mẹ́rin ni pé ní mọ̀n asálàfì ṣe ń zàlùyẹ́sẹ̀fì kéèlì màálùm wáṣẹ́ ní màálùm ìlà àjẹlí màálùm gbogbo nǹkan tí wọ́n bá ṣe sáré pé ní nǹkan tí àwọn ọmọ nìkan gbọ́dọ̀ jẹ́ gbèsè fásọ́s gbèsè. wàyọ̀ ajílù rásàlì máàlì capital kápítà àmọ̀rọ̀ dálẹ̀ how you are kérò owó ìlà o yẹ̀wò mí ní ọ̀hún sàlátà àyàm ṣé ó as jẹ́ pé nítọ̀ àjòkó nísìn se a àjòkó yìí pé àwa àtàgbẹ̀ àtàdéhùn pé one million yóò yóò sọ yóò supply eh, táwọn ìgbàdo kan táwọn ọkà bàbà kan ní bóyá lẹ́yìn ọdún iléyà láì pé pàtàkì àwọn tó rí inú oṣù kẹwàá tó àwọn tó rí september october في في علم الله سبحانه وتعالى هذا ما بس إنه أنا في ديسمبر وأنت ما داوكا كان يقول تو بعد ديسمبر بعد مي جولاي نيسين في ديسمبر وكلو قالوا يو سبلاي تاون وكا بابا كان so nante a nígbà tá a parí agreement nísìnyí pé pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹsẹ̀ ndí àká nàmbà yín so ẹ òní ọ̀la ọ̀túnla ẹ rí òyìn pé yóò kò sí láì sí àmọ́ kọ́lá ní sí yín nísìnyí pẹ̀lú ògùn ọlọ́run tẹ bá ti supply rẹ̀ ní december ẹgbà two hundred thousand yòókù ìpínlẹ̀ yìí kò tọ́ kọ́ lọ wá yín kánà bí sárùtìn ìkọ́lá wà pé ní sárùtù bá ilé yìí kò kò tọ́ kọ́ lọ wá ajalu asalami ahabu ilé na an na hamsata ashara yawman aw ala an yòókù bá bọ́ so ajalu táwa ṣe ipe téèyàn lè sọ wípé a sanwó dà so kó má pẹ́ kó má ju bí fifteen days lọ but i think ètò ìṣẹ́ni ni pé ká lo practice àti àádá àwọn tìjáàb kótó ẹ̀yin àgbẹ̀wò bó o lẹ̀ ẹ́ ṣe máa ṣe táwọn bá ní pé àkọsílẹ̀ ṣe kọ́lá wọ́n ẹ̀kọ́ ọ̀sẹ̀ kan kọ́lá wọ́n ọ̀sẹ̀ méjì bá a lè fi bá a lè fi. débi kó wa eh. tàbí pé ó àlẹ́ ayé kó bá bọ̀ bèbá ẹ̀ pé sọ ẹ̀ ń tí. Eh, àjọṣàdéhùn ní ìtumọ̀ ibi tí wọ́n sì lè kó fún èkó ni a ní pé yóò tójọ́ mélòó lẹ́yìn òfin rìn láti ìlọrin dé èkó ẹ̀pẹ́ nítawọn sọ yìí nísìnyí pàdé dábí dédé kẹrẹ wa nígbà tó fẹ́ra yìí kò sí ìsímọ́tò ń bẹ́ tó kéèyàn tó rìn kéèyàn tó kú nílọrin dé kó o lè tójọ́ méjì mẹ́ta mẹ́rin ìyá ń jọ̀ọ́ tẹ́ máa ń lè kójọ́ mélòó máa ń lójú ọ̀nà tó o o o o ń lọ láwọn ọkọ̀ kan tí máa ń tí máa pariwo hàn hàn hàn nígbà tí òkú lọ́jọ́ kan ní ẹsẹ̀ máa rí tó èyí hùn. قال وإن كانت مسافته يومين وثلاثة ومن أسلم إلى ثلاثة أيام يقبض ببلد أسلم فيه فقد أجازه غير غير واحد ثم ترى أن يقول ń tà sọ pé kí eh, kéèyàn ó àjálà rasalmal ni pé eh, advance payment kéèyàn ó tètè sanwó kò túmọ̀ sí wípé béèyàn bá wá sanwó ní ibi tá a ti jòkó ṣòwò pé ọjà ń bàjẹ́ rárá kò má pẹ́ so pẹ́ẹ́pẹ́ ní within range táwọn oníṣòwò ẹ máa ń fara mọ́ ni wàkẹ́rẹ́ ah, àwòkọ́ so kó pẹ́ kó má pẹ́ òun ìbẹ̀rẹ̀ náà kan pẹ́ẹ́pẹ́ ní túláàsì gbọ̀dọ̀ wọlé ọ̀kan ní pínlẹ̀ kò sí láì fi jọ́ kan jọ́ méjì àbíjọ́ mẹ́ta kò sí láì fi ń bẹ̀. قال رحمه الله ولا يجوز أن يكون رأس المال من جنس ما أسلم فيه a gbọ́dọ̀ wá káyọ̀pé ní ìsìn afẹ́ ọkà bàbàlá ń rò yìí pé ní àgbẹ̀ ó supply kánikókè ẹ̀ ten ton àbí káyọ̀pé one ton ọkà bàbà ní tó bá rí ọdún tó bá pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ fi fún wa ní one point five ton ọkà bàbà ní òótọ́ àpérè bá ní jésù kan hàn ní wọn sọ̀rọ̀ bá ní yẹn so láàbùdà mìíràn tàfádọ́lù wà tàfádọ́lù wà tàkọ́bọ́dù láàbùdà mìíràn tàfáwí afọ́n láàbùdà mìíràn tàfáwí wà tàkọ́bọ́dù náà tàkọ́bọ́dù ká gbà hand to hand níjókòó kan náà kó sì ṣe déédéé ara wọn ẹ̀ wọ́n tán náà kàbàbà fásọ́sí wọ́n ń tán náà kàbàbà eh nzana nzana izakana izakana fi no izakana fi jinsi waidi kulima lisibani labda ni kaza ni takabudu ni takabudu wangu قال ولا يجوز أن يكون رأس مالي من جنس ما أسم فيه ولا يسلم شيء في جنسه أو فيما يقرب منه إلا أن يقربه شيئا fi mithlihi sifatan ọ̀nàkẹ̀dára so sálámù ò lè tọ̀bọ̀ tọ́jọ́ pé ní o lè jẹ́ yíyá ni pẹ̀tọ̀ mo yá ni lọ́kà bàbá yìí nísìn pẹ́rẹ́gì kan ó padà mọ́ wá san padà àkà náà ní ó san ní pẹ́rẹ́gì kan so ìgbà pé ní kárùbù bá ní kò láìsí àmọ́ eh, eh, pé ọ̀yà pépà ni eléyìí ń kò sọ orí yóò ti di eh, rìbá wà náfẹ́ lil mutasallif wà náfẹ̀ẹ́ lèmùtàsálẹ̀ ìtumọ̀ ẹni pé ìrẹ̀ká náfẹ̀ẹ́ lèmùsùlám pé ká ní kọ́rùbù ni yìí tí ká ní pé kò sí láì fi wọ́n lè yá ara ẹni ẹ pé ní ẹni mùtàsálífù pé mùtàsálífù lẹni tí tó fẹ́ yá nǹkan ní ìsẹ̀yìn tí ẹ̀dàkọ̀ yá mi ní kinní yìí kí yá mi ní fẹ́rẹ́ yọ ọ̀tà kan ẹ pé ní òun ni ná fún òun òun ni ó náǹfààní òun ni mọ̀tájù òun ni ẹni tó ní ìdìbò káàtà tápó ní òun ló ní irú àǹfààní bẹ́ẹ̀ kò sí láì gbà pé ní àǹfààní rẹ̀ ẹni tó ní tó ní nǹkan oko lóyún ẹni tó ní nǹkan o tánífẹ́ tó fẹ́ yá nǹkan ẹni tó fẹ́ yá nǹkan òun ló ń sàǹfààní kò sí láìpẹ́ tánífẹ́ tó fẹ́ yá yẹn ní nǹkan ló ń sàǹfààní lẹ́yìn ìtọ́ torí di olùkọ́rú bí ń jẹ́ra ká fi ta gbèsè àyè pé àárà ìgbàdo tán nǹkan pẹ̀lú one million so ẹni àgbẹ̀ yóò deliver rẹ̀ ní december àtàwọn náà sanwó ní december lẹ́yìn bẹ́ẹ̀ni ìdẹ́yìn kò tọ́. قال وتأخير رأس المال بشرط إلى محل السلم أو ما بعده من من العقدة من ذلك فكان أن يكون yàtọ̀ nítorí pé káwọ́ pé àádìí ilé kápítà náà owó nígbà tí wọ́n bá dìlíva nǹkan oko lẹ́yìn náà eh, kò tọ́ ìtìrárò ní àlùwérí kò tara ní ìṣe. قال ولا يجوز فسخ دين بدين ọwà èyí gbọ́dọ̀ á ṣe tókè o gbèsè tí ń bẹ lórí lágbájá káwá káńsù rẹ̀ ká fi rọ́pò gbèsè míì lẹ́yìn ọ̀tọ̀ olùwà wà á yẹ kó nílẹ̀ kà ṣé ó ń fi èrè mọ́tì yìí tí èèyàn ó ní gbèsè lọ́rùn èèyàn nìkan sápòjúwe sápòjúwe yóò ó jẹ ó jẹ èèyàn ní àpò ọkà àpò ọkà wọn á ní sí àpò ọkà tí tó jẹun bóyá à ń tọ̀rí kì bẹ́ẹ̀ ni àbí à ń tọ̀rí kì àbí à ń tọ̀rí kì kọ́rúdù. àlékún sálá ń sọ̀rọ̀ àtàtù. àárò gidi ara ta lọ kí n sùn. so kó fi sókè ọ̀ra ó jẹ́ ní gbèsè gbèsè báàgì àgbàdo náà ní pẹ̀tọ̀ pẹ̀lú ọ̀gọ́lọ́ òun ó òun náà fẹ́ yá àpò ẹ̀wà yóò yá àpò ẹ̀wà yóò ta àpò fún un àpò ìgbàdo tí mm-hmm. tó rà lọ́dọ̀ òun òun náà lòun fi ra eléyìí. níbi àpò ẹ̀wà. níbi àpò ẹ̀wà mm. ìgbàdo tó rà nísìnyí dímọ̀ níwà nínú dímọ̀ kìkì yóò dá padà kò kì í sì dá padà tó wá fẹ́ fi gba àpò ẹ̀wà eléyìí ń kò tọ́. ẹnìkan pásítọ̀ àti èèyàn gbọ́dọ̀ fi dénú san gbèsè. Mm. قال في ذمتي فتصرف في شيء آخر لا تتعجله ولا يجوز بيع ما ليس عندك ṣàtẹ̀yìn lẹ́ẹ̀kan nǹkan tí tíyàn bá ní èèyàn gbọ́dọ̀ ta àlà á ń yẹ kó na àlékà hálàn kápẹ́ ní àgbà pé àátá o pé ọjà tí káàkiri rí káwá rà nísìn àsanwó ká tó ń pé òun náà ní ohun tí ń sáǹkù lọ́jà náà àmọ́ ẹ̀kẹ́kọ̀ọ́ wá eléyìí kò tọ́ àti nínú sálámù gẹ́gẹ́ bí àti sọ. wáyé rà bí ìtàsílẹ̀ àtàǹbì sámánì mọ̀ àjálí tó yẹ ká dún níbi òtún fẹ́ bẹ́ẹ̀ wọlé àyín náà ni lóko tó fẹ́ tó fẹ́ sàlàyé hàn bẹ́ẹ̀ wọlé àyín náà ẹ̀yìn ọ̀fẹ́ ṣe àlàyé Allahu ta'ala a'lam. وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحابه وسلم